Eh. kí ló dé tọ́lọ̀ wọn bá dákẹ́ lórí ẹ̀ ànábì ní ká má wádìí. ẹ wọ́n ní ká má wádìí. irú bọ́ọ̀lù ni òdìdí ìtọ́ jẹ́ mọ̀ òdìdí òun náà ni tààzim. kìí ṣe mọ́lí kìí ṣe mọ́lí dínú ayẹyẹ ọjọ́ bí celebration festival ni o. Eh, festival ni o ọdún ni o ọdún ti wà nú ẹ̀sìn o. gbogbo ayé ti gbọ́ ọdún ni o ọdún ni mm, ọdún ni ọdún ni mọ́lídìí tẹ̀ ń ṣe yìí o ọdún kọ́ àfa ọdún kọ́. Idu miladi nabi yi al-ihtifal bi maulidi nabi ìṣayẹyẹ ọjọ́ ìṣayẹyẹ ọjọ́ bí anabi kíni al-ihtifal ẹwọ ẹ má fò sẹ́rí ebi èmi mi ifò mi ifò káàkiri iṣẹ́ sẹ́rí ìṣesí mi nu so kíni kíni mo ṣe sùúrù gbàtẹ kọ́kọ́ sọ̀rọ̀ yín ustaz mo ṣe sùúrù gbàtẹ kọ́kọ́ sọ̀rọ̀ yín ẹ̀yin náà bá wúdọ̀ fẹ́mi náà kémi náà fi tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kí ni tuma al-ihtifal kí ni tuma al-ihtifal kí ni tuma al-ihtifal kí ni tuma al-ihtifal kí Tuma ìtumọ̀ al-ihtifal hmm, ẹ má sọ fún mi pé ta'azimu ni ok ẹ tẹ̀ sọ pé ta'azimu ni mo fẹ́ kẹ́ sọ ẹ sọ pé ta'azimu ni. mo sọ bẹ́ẹ̀ pé ta'azimu lima ìlànà rasul. ṣé ẹ wá ṣe ta'azimu yẹn ju àwọn sàábẹ́ ànábì lọ àtànábì gẹ́gẹ́ fúnra lára rẹ̀ lọ ni. ṣé kí n sọ̀rọ̀ lórí ìdẹ́sọ̀ yìí náà ṣé ẹ ṣe tanzimu yẹn fún ànábì jù òun àti ara rẹ lọ ni. ẹ má dàá pọ̀ ẹ má dàá pọ̀ látàyọ̀ mi ìkànnì àwọn sábẹ́ oṣù lásàlà rọ̀ṣálá kànábì ìdégò ànábì gbé ẹ̀jẹ̀ tí wọ́n jáde níbi ìgò tí wọ́n dé ní. Hmm. ànábì gbé fún sábẹ́ yẹn wípé kí ó lọ da kó lọ dànù síbi tẹ́nìkan kò sí rírì sábẹ́ náà gbé ẹ̀jẹ̀ náà ó dààmú. oṣù lágbè lọ wípé ẹ̀jẹ̀ náà ìpolówó àjẹ́ mo gbé fún ọmọ lọ́dà sí. Ọlọ́run ti tọ́jú ẹtì bíi ẹnìkan kò jí rírì anábì ní pé mo níbẹ̀ Ọlọ́run ti dààmú. ẹ̀kọ́ ti ẹ̀kọ́ ti àdìsọ ẹ̀kọ́ ti àdìsọ inú tíra àdìsọ wo ló wà. ẹ sọ rọwì àdìsọ náà fún mi rọwì àdìsọ náà. ẹ sọ rọwì àdìsọ náà ẹni tó gba ìgbà wa àdìsọ náà wá fún mi. àfa ẹ ṣe sùúrù gbogbo tẹfẹ lẹrí gbogbo hmm. òun lẹrí. sẹ́ẹ̀dì èmi tẹ́mi bá mú àdìsù wá fún yín ń sọ̀rọ̀ wí ìgbà tí mo mú àdìsù ọdún wa nílùú Madina mo sọ̀rọ̀ wí rẹ̀ Anas ibn Malik ẹ sọ̀rọ̀ wí àdìsù náà fún mi ta ló gbà wá àfa àfa ṣé jìdáàlù la fẹ́ ṣe ni àbá fẹ́ fìdí òdodo múlẹ̀. ẹ sọ rọwì hadith náà ohun tó kàn ohun tó easy ni rọwì hadith. isbir isbir isbir mo ṣe bá sọ̀rọ̀ yìí inú mọ́tàbà mi ni mo wà. ẹ ẹ sọ ẹ sọ rọwì hadith náà ta ló ba hadith náà wá ẹ mọ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ fún ẹ tí mo sọ yìí. ẹrí nǹkan wọn so ẹrí kẹ́ẹ̀kan wọ́n ẹni tó gba hadith wa ni ẹ ń sọ. ẹ ẹ sùúrù. ta ló gba hadith náà wa sahaba kan bẹ wọn bẹ yàrá ni umu ayman. umu kini. umu ayman. nínú adi umu ayman yìí. nínú tírà hadisi wo. ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ kẹ ẹ bá sọ ibi tààdìmù ibi irú ọ ṣàfẹ́ ní tààdìmù ju àwọn sàábẹ̀ lọ ni ní táwọn sàábẹ̀ dáwọ́ pẹ̀lú ànẹ́bí àti ìṣe ìdákẹrẹ nínú títóbi tó wà fún ànẹ́bí mo wá fẹ́ máa mú díẹ̀ ní ẹ̀wà ẹ wá fẹ́ dàrú lójú gbogbo ayé. dàrú ni kẹ ṣe dàrú ni kẹ ẹ mú rọ́ọ̀bì hadith wa ni ẹ ṣe máa ṣe báyìí. àní ẹjẹ sùúrù ẹ̀gbọ́n wí fún yín abba ẹ̀gbọ́n tẹ lórí mẹsì àníta ló gba àdìsù àdìsù tẹ̀ǹkà yìí ó bùkátà sí rọ́ọ̀wì àti ibi tó wà. onímọ̀ òye bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ ṣe túbẹ̀ jẹ́ máa. òun ni kẹ́ ẹ mú rọ́ọ̀wì àdìsù wa tẹ́ẹ̀bà ń parọ́ ńkọ́ èmi ka àdìsù mọ́ sọ pé Anas ibn Malik ló gba àdìsù wa ẹ̀ ń sọ fún mi pé. àfa àfa àfa àfa nínú tí mo sọ yìí làbúdà ẹ̀yin náà máa ń tẹ́ ń bá sọ̀rọ̀ yìí kò kí wa àti ibi tá àdìsù daiman alhadisu wọ́n wáàtì ṣe mọ̀ pé wọ́n kì í rọ́ lórí. àní ẹ fún mi ní rọ́ọ̀bì hadisu náà àti tóba ẹ ṣaláìmọ̀ kan yẹ ẹ fún mi. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù nínú nítorí ẹ̀mí àti májẹ̀mú mímọ̀ òun náà ní kéèyàn gbé ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa rùwátù hadisi ni bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò dẹ̀ sí àìbù ń bẹ̀ mi ò rántí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹsìn àdìsù tẹ wá mú wáyò àdìsù tẹ wá fẹ́ sọ pé àdìsù ni yun abùkátà sí rọ́ọ̀wì rẹ̀ ká tó lè mọ ohun tá a sọ lórí rẹ̀ nítorí ẹ̀jẹ̀ tẹ sọ pé wọ́n gbé mu. ẹja bẹ̀rẹ̀ accepted mo gbé yẹn lẹ́gbẹ̀ẹ́ kan. ẹ ṣe máa ń ṣe báyìí ọ̀rọ̀ tó rọrùn tẹ́ ẹ̀ ń sọ di pé afẹ́ káwọn afẹ́ káwọn èèyàn mọ̀ òdodo. ẹ da ọrù ẹ bá bí dákí ẹrú ẹ sọ pé wọ́n ń gbẹ́jẹ̀ mu a ní ìdíkẹ́ mọ́ ẹ̀yíwá ẹ̀jọ́ mi ènìyàn wọ́n gbé mu abà. ẹ̀rí náà mú wà báyẹn ẹ bá balẹ̀ fún tọrọ. ẹ mú rọ́bì hadith náà wá ẹ mú rọ́bì hadith náà wá. àfà àfà ẹ já àfà ẹ mọ̀ tó bá jẹ́ rọ́bì hadith ìwọ̀n my library ẹ ìka tíra ni tí ẹ máa ń gbàgbọ́n tẹ́ bá kà nu tíra ni ẹ máa ń ṣe báyìí. bàbá ṣé ọlọ́run lẹ́yìn ni ọlọ́run nìkan ni ẹ gbàgbé àbẹ́yẹ gbàgbé ni. <laughs> wàláyé àwọn síbí yẹn kà máa ń pààyàn lẹ́yìn ni wàláyé àlọ́ abẹ́rẹ́ nǹkan fa ah, ẹ sọ pé sáadà nẹbi ẹ sọ pé wọn gbà nẹbi tóbi wọn wá mú ẹ jẹ ìjàmà nẹbi kẹ múrọ́wì rẹ wá àti ibi tó wà ẹ sọ pé wọn fẹ́ dọ̀rọ̀ rúmọ yín lọ́wọ́ ah, ṣé wọ́n ń ṣàlàyé ẹ̀kọ́ nìyẹn àáfà yìí gbogbo ayé ti ń gbọ́ pé tó kù rẹ̀ fẹ́ kí n sọ ẹ má dàrú ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ọ̀yá mo ti mo ti ṣe sùúrù ọ̀yá mo ti ṣe sùúrù ẹ gbọ́n sọ̀rọ̀ mi. ó mú àyìmánì. bẹ́ẹ̀ni kì í ṣe mú àyìmánì. nínú yàrá ànábì ni wọ́n ń gbé zata yomi ànábì jíròrò ànábì bala sí inú lọ́dọ̀ tiwa yìí tó súnmọ́ ni ká pè é ní bò téèyàn máa ń tọ̀ sí ní òru ó mú àyìmánì yìí ayíkọ̀sọ́ tí wọ́n jí lóru àti sáádà lẹ́ni tó gbẹ́ngbẹ́ nígbà tí wọ́n jí ibi tójú wọn sáré lọ òun náà ní ibi ìtọ́ta náà bí gbé kalẹ̀ ó mọ̀ ẹ́ má dàn sáré lọ́bẹ̀ wọ́n rí pé bóyá ibi tá ànábì tọ̀ sí ni wọ́n gbé ìtọ̀ ànábì wọ́n dààmú nígbà tí wọ́n dààmú ìyá sọ padà ìtọ̀ ànábì ọ̀rùn kò ṣe kankan lẹ́nu kò wà tẹ́sì kò kò gbé tẹ́sì kí tẹ́sì jáde ànábì jí làárọ̀ sàlárọ̀ sàlá òun ṣe ńlá sọ fún yàrá ìmọ̀ náà kẹ́nẹ̀ lànábì sọ fún pé ìtọ̀ wà nù kó yẹn lọ dànù ó mọ̀ àyè mẹ́nẹ̀ ọwọ́ sọ fún ànábì pé ìtọ̀ wà bẹ́ẹ̀ ní ti mú fataba sábà rasul sàlárọ̀ sàlá òun ṣe ńlá wàrẹ̀ rẹ̀ mú sẹ́ẹ́ kí lànábì sọ fún yàrá ìmọ̀ náà ànábì ni tó fi jáde lájẹ́ o tó gbọ́ àrùn nírúurú mọ́ ìṣe òun àtúndó bá. so hadithu tẹ mú wáyé hadithu tẹ mú wáyé ṣé ń gbọ́ mi hadithu tẹ mú wáyé so hadithu náà kò fẹsẹ̀ nílẹ̀ isnadu ẹ̀ dọ̀yìn fún ni. lọ́nà wo. so isnadu ẹ̀ dọ̀yìn fún ni so alhakimu bawa nínú mustadrak bẹ́ẹ̀ dẹ̀ ni abu nu'aymu bawa nínú alhiliya bẹ́ẹ̀ dẹ̀ ni at-tabarani nínú alkabir so so isnadu ẹ isnadu ẹ ò fẹsẹ̀ nílẹ̀ nítorí nkìtọ́ nkìtọ́ ń bẹ láàrin so nkìtọ́ ń bẹ láàrin nabih al-anzi àti ummu ayman so nabih al-anzi ó sọ pé òun gba àdìsù náà direct wà látọ̀dọ̀ ummu ayman so bẹ́ẹ̀ dẹ̀ ni nkìtọ́ ń bẹ láàrin ẹni yìí àti ummu ayman so àdìsù náà ò fẹsẹ̀ nílẹ̀ so. àbá àdìsù tẹ́mi sọ fún yìí kìbárò mi nà ló àti bàtà àwọn wo. ìbá gbìyànjú kúrò àmì tó bá jásí pé ìgbàláyè wà bọ́mọ fẹ́fẹ́ lómi ìláyè káwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí ìgbàláyè bá wà ní káwà lórí ẹ̀ báyìí mo máa ṣe rìsáàtì tèmi èdè ògọ́gù èmi àti àti èmi jọ sílé. wàláyé mi gánà mi ń gọ́gù ọ̀dà ìpẹ́ àwọn. wàláyé èmi gánà èmi gánà mi ń gọ́gù ọ̀dà ìpẹ́ ọ̀dà ìpẹ́ ọ̀dà ìpẹ́ wọ́n ti bá mi ọ̀dà ìpẹ́ wọ́n ti bá mi ọ̀dà ìpẹ́ wọ́n ti bá mi kó ẹrù mi wá láti Èkó èmi gánà mi ń gọ́gù èmi náà ní tírà. àfa àtọ̀rọ̀ nísìn gọ́gù. bẹ́ẹ̀ ni mo sọ fún pé tọ́ ìfún ni ṣé o fẹsẹ̀ nílẹ̀ ni. ẹ̀mú gọ́gù rẹ̀ òun ni òun ni dọ̀ ìfún ni mo sọ mo gọ́gù rẹ̀. èyí ọ̀nà tí a ti tìyẹn gbà wá ó yẹ mọ́ mu wá báwọn náà. èyí ọ̀nà tó gbà wá. ẹ̀yin lẹ ẹ̀yin lẹ bó ṣe jẹ́ sọ yìí. abẹ́rẹ́ rí ìgbà wa ẹ̀rọ agbárí àgbà kan ṣe àdìsù àdìsù tí mo sọ wípé dọ̀yìn fún ni ṣe mi ṣe mi ṣe mi ṣe mi mi ma àdìsù náà ni mi ma àdìsù náà ni mo lọ gbé jáde. ṣé mi ẹ bọ́ tábà tẹ̀ sáàtì ẹ̀ lórí Google dọ̀yìn fún ni náà dọ̀yìn fún ni àdìsù náà ò fẹsẹ̀ nílẹ̀ alẹ́ lè fi ṣẹ̀rí dọ̀yìn fún ni. ìwádìí àkànlẹ̀ kà ló pé dọ́ ibẹ̀ riwaya kan kọ́ akimu gbawa nínú mustadrak abu nu'aym gbawa nínú alhiliya atabarani gbawa nínú alkabir so isnadu ẹ̀ dọ̀yìn fún ni so kódà ibnu hajar gan ibnu hajar gan sọ pé dọ̀yìn fún ni. ta ni akimu tó gbà wá ẹ ma àfa ibrahim tó gbà wá àfa méjèèjì ni ẹni tí ò ní bá wúlá tèmi dọ̀la ẹni tí ò ní gbà ò ní gbà àmọ́ kíníkan ní sọ fún yín liyakisa lọha kọnikaluku wa kabe wọlọ. liyakisa lọha irula irula baba irula irula irula baba wolo liyakisa lọha liyakisa kullu wahidi minna lọha. afa sẹbẹ kọmi ni kewu ni. ẹ wo ẹ lẹ́ẹ̀rí so hadith yóò dọ̀yìn fún ni hadith yóò dọ̀yìn fún ni kò fẹ́ sanni lẹ́yìn ẹ̀ẹ́dẹ́bí sẹ́ẹ̀rí ẹ̀ẹ́dẹ́bí sẹ́ẹ̀rí lọ́wọ́ kan hadith yẹn dọ̀yìn fún ni. ẹni liyakisa kullu awa láàrin ọ̀rọ̀ ẹ gbọgbọ ẹrẹ kò ni wọn pè ní òun. so hadith yóò dọ̀yìn fún ni kò sẹ́ẹ̀rí mo ṣe lọkùnrin fatia kì í ṣe kùnrin tó mọ̀ àbá ẹ padà sínú sọ́dọ̀tò fati ẹ bá dénú sọ́dọ̀tò fati ayẹ yọkẹ́ mi ẹ lọ ṣiṣẹ́ lórí. àdìsù yìí àdìsù yìí ànídọ̀yìn fún àdìsù yìí ẹ lè fi ṣẹ̀ rí àdìsù tẹ mú ìdọ̀yìn fún ẹ lè fi ṣẹ̀ rí ẹ kọ́kọ́ gbà náà pé dọ̀yìn fún ni. èmi ò gbà pé dọ̀yìn fún ni sẹ́. tọ́ tẹ́ bá wá gbà ẹ lọ ṣiṣẹ́ lórí tẹ́ bá wá padà wá tẹ́ bá ti rí tó ti fẹsẹ̀ nílẹ̀ so ẹ wá bá wa sọ. ẹ̀yin kọ́kẹ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin afáwa tí màá yín pọ̀ tó báyìí ẹ̀ bá sì dá kọ́nfúrẹ́ǹsì kan lẹ̀ àbí káwọn sì dálẹ̀ bí tá a wà yìí kẹ́ ẹ wá wá ẹ wà kó tíra ẹ wà wà náà wà kó tiwa náà jáde. àwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ yá yín ẹtẹ ní sùúrù ṣé kọ́ọ̀dì rí yàdẹ̀ yín náà àbí Tìjàníyà. ustaz ana muslimun muhammadishun. rárá hmm. tẹ bá ti jẹ́ sufi lókun ṣe tìjàní àlẹ́ yìí ni ẹ máa gbé ọ̀rọ̀ nàkíbùlà ashraf lẹ́ bá wa tó ń túmọ̀ sí pé ẹ ní ṣe pọ̀ ẹ ní ṣe pọ̀ pẹ̀lú nàkíbùlà ashraf. àbá àbá mùsùlùmí ò ń ṣe nǹkan tẹ̀ ń ṣe yìí gbogbo ayé ń gbọ́ àwọn olóyè ń wò ní mùsùlùmí ò ń ṣe tẹ̀ ń ṣe yìí ẹ bẹ̀rẹ̀ wá túbọ̀ tán ẹ bẹ̀rẹ̀ wá túbọ̀ tán ẹ gbọ́ àyà yẹn lọ tú àbí mo fọlọ́ bẹ̀yẹ ẹ̀yin ní kẹ́ẹ̀ká kẹ́ẹ̀tú ẹ̀yin ní kẹ́ẹ̀ká kẹ́ẹ̀tú fúnra yín ẹ̀yin ní kẹ́ẹ̀ká kẹ́ẹ̀tú ẹ̀yin ní kẹ́ẹ̀ká kẹ́ẹ̀tú fúnra yín ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ fi ṣẹ̀rí náà. kébì tó máa dúdọ̀ yìí fún mi torí kébì máa bàa dúdọ̀ yìí. ṣé ayal kurani ayal kurani ṣé ayal kurani máa ń jẹ́ dọ̀yìn fàdí. ẹ̀yin ní kẹ́ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀kàntẹ́fẹ́ kàkẹ́tú tu kàkẹ́tú tu ọ̀sàzù afa afa afa àwọn afa àwọn alẹ́jẹ́. ẹ má wẹ́sì táìmù wájú ṣé ẹ kàkẹ́ tu ni àbí ẹ ní kàkẹ́ tu àbí bò ẹ mọ̀ pé ẹ lè fẹ́ mú ẹ̀rí wá ẹ kàkẹ́ tu. ẹ̀rí tí mo fẹ́ mú wá rè. ẹ kàkẹ́ tu. Hmm. ọlọ́run tọ́wọ́ nínú sọ́dọ̀tọ̀ fàájì. naam. ní ọwọ́ ọ̀sàlẹ̀ gbogbo ẹni tètè bẹ̀rẹ̀ afẹ́fẹ́ yìí. naam. báwo àwọn akẹ́ gbọ́ ẹ̀yin náà gbọ́ kù bẹ́ẹ̀ kẹsàchẹ̀ ẹ bá àyà tí mo fẹ́ jẹ́ yìí. kò tí ẹ nídìí kùránì ní tí mo bá fẹ́ wọnú rẹ̀ ó lé báwọn àmọ́ ẹ̀ka náà tẹ́ bá fẹ́ kà nǹkẹ́ tú ká máa gbọ́ yín. ọlọ́run subahana mayi lazi. èmi ni kí n ká ẹ̀sìn bá fẹ́ kà. ẹ̀ka ẹ̀ka kẹ́ ikọ̀ ti yín wọn wàláhì tẹ́ ẹ̀ bá kà ẹ ti mú mi ṣeré ẹ ti mú mi ṣeré mi wọ̀nyí sí láìkẹ́ <laughs> ẹ̀ka kẹ́ tú. ǹjẹ́ láìkì. <laughs> ẹ̀ka kẹtù èmi ò ráyè èmi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ ẹ̀ka kẹtù ẹ má ṣẹjọ́ wẹ́wẹ́ fún mi abẹ́yìn náà ń sáàtì ẹ̀ lẹ́fí ń tẹjọ́ wẹ́wẹ́ ni àbíbò. ohun èmi tẹ́ ń bọ́ ìṣóhun mi ju ọmọ kékeré tẹ́ ń sọ fún mi pé mi ń tẹjọ́ wẹ́wẹ́. ẹ̀ka kẹtù ẹ̀ka kẹtù ẹ̀ka kẹtù ẹ má waste time wa máa wọn ẹlòmíì fẹ́ pè wọlé ẹ̀ka kẹtù. suratul fati. ọ̀wọ́ bá ní inna arsalnaka shahidan wa bashiran wa nadhiran ṣe aya ṣe aya eléyìí aya eléyìí náà wà ẹsẹ̀ mọ gọ́ọ̀gù ẹ ṣáà tù. iná àràsáńgáàbà ẹ ṣe eh. sùúrù fọ́ọ̀mù yìí pọ̀ tù ṣé gbogbo nǹkan lè mọ ní. gbogbo eh, eh, ẹ ẹ ẹ kà á kẹ ẹ tu ẹ ṣáà tu ẹ tu ẹ tu. <laughs> tábà yìí tu yóò yẹ yín yé kí ló dé yín tu rárá tu ọ̀tọ̀ ní èdè ọ̀tọ̀ ní tó gbé ẹ ṣáà tu ah. ẹ tu ẹ tu. ọ̀sọ̀rọ̀ tó fà shahidan eh? wa mubashiran eh? wa naziran eh? dájọ́ ọ̀la ni dájọ́ àwọn ọlọ́run àwọn ará wa ní Muhammad lọ́sáyé àwọn oníṣẹ́ hmm. shahidan hmm. kí wà nábì lọ́mọ ẹ̀jẹ̀ ajẹ́rìí lórí gbogbo àwọn ẹ̀dá wa dáadáa hmm. wa mubashiran kò sì jẹ́ olùfúnnírò dùnú fún gbogbo ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run tó sì tẹ̀lé ti anna Muhammad sallallahu alayhi wa sallam wa naziran kó o sì jẹ́ olùkìlọ̀ gbogbo ẹni tó bá gbọ́ tọ́lọ́run tó kọ̀ gbogbo ẹni tó bá gbọ́ tàbí Muhammad kó kọ̀ tó kọ̀ gbogbo ẹni tí o bá tẹ̀lé tọ́nà ojú wa nàbí jẹ́ olùkìlọ̀ yà fún ẹgbẹ́ tábà kú lórí bẹ́ẹ̀ iná ni wọ́n wọ̀. lìtúmínú bẹ́ẹ̀ wà ọmọ wa dájú kọ àwọn èèyàn pé mo rán nàbí sí yín o pẹ̀lú àwọn nǹkan tí mo fi ràn yìí hmm. nítorí gbogbo yín kẹ́ ẹ lè bá gba ọlọ́run ọba gbọ́ wọ́n rọ̀ sùwìlì yìí kẹ́ ẹ sì gba òjíṣẹ́ ọlọ́run ọba tí ń ṣàtúná Muhammad yìí kan náà hmm. kẹ́ ẹ lè bá gbà á gbọ́ wọ́n tún àṣìrúhù wọ́n wàkìrúhù wọ́n sàbìrúhù bukuratan wọ́n àṣìlá ọlọ́run ti tún mi nù bí wa mo bá nàbí dìde nítorí kẹ́yìn èèyàn kẹ́yìn gba èmi ọlọ́wọ́n ọba gbọ́. Hmm. wọ́n rà sórí ìkẹ́sì lè gba òjíṣẹ́ èmi ọlọ́wọ́n ọba gbọ́. Hmm. ẹ sábà ń sọ̀rọ̀ yìí. Hmm. wọ́n tún á di ruhu. ayé tó fà kì í mú wọ́n tún á di mú hu. ọlọ́run ni mo gbé àtẹ́bí yìí láàrin torí kẹ́ ẹ lè máa gbé e tóbi. tó á di ruhu ìmáná tó á di mú hu tó fà kì í mú ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ pé ẹ máa gbé ó ti jẹ gbogbo olóyìnbó láti máa gbé àtẹ̀mọ́ ọ̀nà tóbi ẹ̀mú tẹ̀síwò rẹ̀ wá bóò lọ lọ́wọ́ ọba ti sọ náà rẹ̀ báyìí ni ẹ ṣe máa gbé àtẹ̀mí tóbi ó kà sọ síbẹ̀ ni pé ẹ máa gbé àtẹ̀mọ́ ọ̀nà tóbi ó tún wá fi tẹ̀lé ó ní wọ́n ti wà kìrúhù lẹ́yìn wá gbà náà ẹ máa bọ̀ wà ná Muhammad hmm. àwọn afọ́nì tẹ́ bá lọ wọlé tẹ̀síwò sọ́fọ́à nítorí yà yín ó ní ìtumọ̀ wọ́n ti wá kìrúhù òun náà ni ẹ tàdẹ̀rìmúhù wọ́n ti kìlúhù àmàràhù ẹ máa gbé ọ̀rọ̀ ànábì tóbi ẹ máa hmm. bọ̀ wọ àná Muhammad fúnra hmm. náà ọlọ́run ọba ló pàṣẹ ìjọ náà wo lágbà máa bọ̀ wọ àná Muhammad ìjọ náà wo lágbà máa gbé àná Muhammad tóbi àmọ́ ẹ̀ ṣàlàyé fún wa. ok tó tọ́ yìí. ẹ fi àdìsí àtàyà Al-Qur'ani naam. ẹ fi àdìsí àtàyà ẹ̀wọ́n ni nàámẹ̀ ẹ̀gbọ́n mẹ́ni. mo ní nàám sọ tó máa sọ pé nàám ṣe é pé èèyàn gbọ́ ni. ó yà ẹbí gbogbo ẹ̀wọ́n lórí ó yà <laughs> ẹ mú àyà wá nínú Qur'anul Karim ipa lọ́ba ẹ̀dá sọ pé ká gbé tóbi ká bá bàrà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ká yá nẹ́bí ọ̀sánlámù sí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá ń sọ fún mi ipa lọ́ba ò sọ bá ṣe yẹ sí nǹkan kan bẹ́ẹ̀ bá ṣe gbé tóbi so nínú ọ̀rọ̀ tí tẹ̀yìn wá sọ ń sìn tẹ̀tú àyà tẹ̀tù níbi wọ̀tùwọ̀pẹ̀rọ̀hó tẹ̀tù ẹ sọ pé tó so àbí bẹ́ẹ̀ kọ́ ipe ẹ sùúrù kò sí gọ́gùn kò sí gọ́gùn kankan bí báyìí kò sí gọ́gùn kankan bí báyìí kẹ́ farabalẹ̀ so gọ́gùn kí ni so. èyí tẹ gọ́lẹ̀ kan ṣáàjì sọ̀wọ́ ìwà ṣe dọ̀yìn ni ẹ ṣe farabalẹ̀ báyìí ṣèbí dọ̀yìn fún ni. tọ ẹ wá ń sọ pé nínú tẹfsiru ọ̀rọ̀ yín ni mò ń pa mò ń dá yín padà kí ni bá tú yín kí ni bá kí ni bá ṣàlàyé ọ̀rọ̀ yín fún yín ni ó yẹ bá ó so ẹ sọ pé nínú sọ́fúà so ipe ìtumọ̀ tí wọ́n fún wọ́n tó wà pẹ̀lú òhun ni pé nínú rẹ̀ èèyàn ó gbọ́ ọ̀rọ̀ ànábì tó bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbí ẹ sọ bẹ́ẹ̀. ẹ sọ ẹ dákọ̀ pé èèyàn ó gbé àṣẹ rẹ̀ tóbi nínú tẹ́ sọ nípa wàtúwàkì rúhù nìyẹn. ẹ má dà bọ́ kò dàrú mọ́ mi lórí wàtúwàkì rúhù wàtúwàkì rúhù òun ni ẹ gbé ẹ bọ̀wọ́ rẹ̀ àti àṣẹ rẹ̀ ẹ gbé ọ̀rọ̀ rẹ̀ tóbi ẹ wá rọ̀ níbi ọ̀dà ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí pé ẹ̀ farabalẹ̀ àbí ẹ̀ wá rọ̀ nísìn ah, ọ̀dà tọ́yè anabi sallallahu alayhi wa sallam nínú àdìsù tó fẹsẹ̀ nílẹ̀ anabi sallallahu sọ pé la yu'minu ahadukum kò sẹ́ni kankan ní tó jẹ́ olùgbàgbọ́ òdodo so hatta yakuna hawahu taba'an lima jitu bihi àyàfi ìgbà tí ìfẹ́nu ti ìfẹ́nu rẹ̀ ohun tó ní nífẹ̀ẹ́nu tó fẹ́ ṣe àfìgbà tó bá tó jẹ́ ohun tó tẹ̀lé àṣẹ tànàbì sallallahu alayhi wa sallam ni la yu'minu ahadukum ẹnì kankan yóò tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo ní ti pàápàá ní ti tòdodo hatta yakuna hawahu taba'an lima jitu bihi àfi tí ìfẹ́nu rẹ̀ bá tẹ̀ ní ohun tá nàbí mú wa fún wa so ohun tá nàbí ọ̀sẹ̀lẹ̀ mú pa wá láṣẹ so mọ́lúdì ò wá sínú ohun tá nàbí ẹ bàbá ṣèbẹ́yìn lẹ sọ pé ká tẹ́ pé wọ́n gbọ́rọ̀ ànábì tó bẹ àbáṣà ànábì tó ṣe ń ṣe báyìí ah, ah. ẹ ṣe ń ṣe báyìí ẹ ṣe tó fẹ́ máa dààmú báyìí dákẹ́ kí ni tí mo mú ọtí mo mú àmọ́ àdìsí wá fún yín pé àdáwọ̀ sọ́dọ̀ musa gbẹ́dà yúmi náà àdúkùn mẹ́nìkan kan yóò tí ìjọlú gbàgbọ́ òdodo hátà ẹ̀kú náà hawa ahùn tábà ní máa jí ìtòrí yìí àfi ìgbà tí ìfẹ́ nù rẹ̀ bá tó jẹ́ ohun tó tẹ̀lé ohun tá nàbì mú wa fún wa tó jáṣẹ́ ẹlẹ́sìn sọ pé àwọn ọmọ ẹ̀dá sọ pé wọ́n tún wọ́n ti rú hu pé tún ẹni pé kẹ́ ẹ máa gbé ọ̀rọ̀ ànábì ẹ máa gbé tó bẹ́ẹ̀ máa bàbára rẹ̀ so ǹjẹ́ nínú ìlànà ànábì ló wà tó mú wa fún wa ipe kí ìfẹ́ mu wa tẹ̀lé jẹ́nu rẹ̀ ló wà ipe ká máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ni. àmà ẹ máa gbọ́ àmà ẹ rí àyà mú tú ní sókè kìí ṣe ìhìntú kìí ṣe pé bá tútù ẹ̀yìn ti tú ohun tẹ́ ẹ fẹ́ mo fi ṣe mo bá yín mú ẹ̀rí pé mo bá yín mú ẹ̀rí bá a ṣe lè gbé ànábì tóbi ni mo bá yín mú wá. Hmm, bá a ṣe lè ẹ máa rí nǹkan o bá a ṣe lè gbé ànábì tóbi ni mo bá yín mú wá ẹ sọ ibà alukurani ò sọ bá a ṣe lè gbé ànábì tóbi àbí so ẹ wá sọ pé ká mú wá nínú alukurani àbádìsì bá a ṣe lè gbé ànábì tóbi ó náà mú wá fún inú àdìsì pé àlọ́sọ̀rọ̀ mo sọ pé ẹnì kọ̀ọ̀kan yẹn tí ìjọlúgbàgbọ́ òdodo àyàfìgbà kìtàbù sífà ẹ bá mú wa ustazu tiẹ̀rì tá a bá sọ̀rọ̀ fún yín gbogbo ẹ tó bá pè wọlé ẹ mọ kọ́ nínú ọ̀wẹ́ ẹ̀ mọ mustawa rẹ. òun náà mò sọ òun náà mò sọ fún yín o òun náà mò sọ fún yín o. agbára òka agbára òka agbára òka kí ni ọ̀dà ẹ sọ fún mi ayi mimma jaa bihi rasulullahi sallallahu alayhi wa sallam al bi mawlidi ǹjẹ́ nínú tá ànábì mú wa fún wa tí ìfẹ́ wa gbọ́dọ̀ tẹ̀lé òun ni kí wọ́n máa ṣe ayẹyẹ festival ọjọ́ bíi ànábì wa ni èmi àtúkùn yìí kò lànà bí ìṣẹ́ gbogbo ayé eh, eh, ẹ eh, tu ẹ kì í ṣe pé mo tu èmi ò tú àyà fún yín ẹ ní kémi tu ẹ ní kémi tu ẹ ní kémi ẹ ní kémi tu àyà fún yín ẹ ṣe ń dọ̀rọ̀ ọ̀rú báyìí ẹ ní kí n tú àyà fún yín náà ẹ sọ pé ẹ sọ pé kí n tú àyà fún yín ẹ ti tú àyà fúnra yín ṣé ń gbọ́ mi ẹ̀yin fúnra lára yín lẹ tú àyà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ní kémi tú àyà èmi ò tú àyà fún yín ṣé mi tú àyà fún yín ni ṣé ní kí n tú àyà ni ṣèbẹ́yìn lẹ́tù nǹkan yín. kò tí kò kọ́ ẹ̀yọ̀ kankan o ẹ̀ ní máa dọ̀rọ̀ rúbí ká máa lọ kò ẹ̀yọ̀ kankan so ẹ kọ́kọ́ gbà èmi ò tú àyà fún yín ìyìn tú àyà fún yín. ibo mo ti dọ̀rọ̀ rúbá yìí ní ìsẹ̀dá kù ṣèbí ẹ̀yin lẹ tú àyà fúnra yín ah, ṣèbẹ́yìn ah. lẹ tú àyà fúnra yín àbẹ́ẹ̀ máa rí èèmọ̀ báyìí sìn àwọn tó tú àyà fúnra wọn ni wọ́n máa ń sọ yí pé bóòlù àṣẹ lè gbé ànábì tóbi bóòlù àṣẹ lè bàbára rẹ̀ sọ pẹ̀lú ìtumọ̀ tẹ̀lẹ̀ tú àyà sí ipe wọ́n ti wọ̀ kírúhu ká máa gbé ọ̀rọ̀ ànábì tóbi àtàṣẹ rẹ̀ sọ mo bá yín mú wáyé pé bá ṣe lè gbé tóbi hatta yakuna awahu taba'an lima jitu bihi agbọ́dọ̀ ẹ̀yin lẹ́tú èmi kọ́ mo tú náà sẹ́mi mo tú ni sẹ́mi tú àyà ni èmi bá yín mú ẹ̀yìn bá ṣe lè gbé ànábì tóbi ni igbe anasalamu sọ pé la yuminu ahadukum ẹnì kọ́ọ̀tàn yóò ti ìjọlúgbàgbọ́ òdodo hatta yakuna awahu taba'an lima jitu bihi àfìgbà tí ìfẹ́nu rẹ̀ bá tó ẹ kọ́kọ́ fara balẹ̀ náà ṣé ẹ gbà yí pé ìtú àyà fún yín ṣé ẹ ti gbà ṣé ẹ gbà nísìnyí pé ìtú àyà fún yín. àwọn tẹ kó síbẹ̀ bí ká máa fèsì fáwọn èèyàn ẹni kí wọ́n hold on èyí wọ́n wọ comment section ìtàn sọ yìí ẹjẹ sọ fún yín àlọ́ pàdé lọ́dọ̀ lọ́fà. Hmm, ṣé ṣé ṣé ẹ tẹ kọ́kọ́ gbà náà ṣé mo tú àyà fún yín àbí ìtú àyà fún yín. ẹ máa ń jọ kàmí bẹ́ẹ̀ gbogbo tí ì sọ yìí tí ò bá jọ ẹ jẹ́ fún ìlàdìsì kan èmi. ẹ má mú kún ẹ lè mú àdìsì wá èmi yẹn ṣe nǹkan báwọn ẹ kàn ní sọ̀rọ̀ kalẹ̀ kẹ́ wá máa fòlọ́fòlọ́ ṣé ẹ gbà ń sìn pé ìtura ṣé ẹ ti gbà pé èmi kan mo tú àyà fún yín ẹ ti gbà pé ìtura àyà fún yín ẹ̀yin lẹ tú àyà fúnra yín. mo wá sọ mm-hmm. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ mi pé kí n bá yín tú àyà mo sọ pé ẹ̀yin lẹ fẹ́ fi ṣẹ̀rí kẹ́ ẹ tú ẹ sì sọ pé ẹ tu ẹ dẹ̀ tu ẹ wá béèrè lọ́wọ́ mi pé ẹ béèrè lọ́wọ́ mi pé bòdà ṣe lè ẹ béèrè lọ́wọ́ mi pé bòdà ṣe lè gbé ànábì tóbi mo wá mú àdìsù wá fún yín ẹ wá ń sọ fún àwọn èèyàn yìí pé ìrìn àyà náà tu ǹjẹ́ àyà ni mo tú fún yín ni àbádìsù ni mo mú wá láti fi dáhùn bá ṣe lè gbé ànábì tóbi èwo ló ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ kàn dọ̀rọ̀ rú ẹ ń sọ pé kíní ṣé mo tú àyà fún yín àbẹ́yìn lẹ tú àyà ní tí mo kẹfẹ́ gbọ́nù. àbá ǹjẹ́ mo tú àyà fún yín. àbá ẹ jẹ́ àsọ fún gbogbo ayé àbá ṣẹ̀fẹ̀ kí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ dáhùn bẹ́ẹ̀. àní ẹ má fò lọ ǹjẹ́ mo tú àyà fún yín mo fẹ́ kẹ́ yanjú kẹ́ yanjú àárín yẹn ẹ ní parọ́ mẹ́mi kẹ́ sá lọ. àwọn olólùfẹ́ yín máa hàn lọ àwọn èèyàn ti rí tẹ́ẹ̀ sọ yìí sí nǹkan míì. èmi èmi sẹ́ni èmi ni mo ẹ farabalẹ̀ ṣé ń gbọ́ mi èmi ni mo èmi ni mo lè tò ṣé ń gbọ́ mi báyìí nìsín èmi ni mo ní ètò ṣé ń gbọ́ mi àní ohun tí mo fẹ́ kẹ́ ẹ sọ ní nísìn ni pé ẹ̀yin lẹ tú àyà gbogbo ayé ló gbọ́ pé ẹ̀yin lẹ tú àyà aṣọ fún pé ẹ̀yin lẹ fẹ́ fi ṣẹ̀rí ẹ̀yin ni kẹ́ ẹ tú. kẹ́ ẹ tó lọ síbi ohun tẹ́ fẹ́ kẹ́ ẹ tó lọ síbi ohun tẹ́ fẹ́ bí mí yẹn sẹ́ kẹ́ ẹ tó lọ síbi ohun tẹ́ fẹ́ bí mí yẹn ẹ yanjú nukutọ̀ yẹn ẹ yanjú àní ẹ ẹ má ẹ tẹ̀ má lọ ẹ yanjú àní yẹn ṣé mo tú àyà fún yín àbí ntú àyà fún yín ṣe bẹ́ẹ̀ lẹ tú nǹkan yín jẹ́ àyà yẹn mo rí tú àbí mi ò rí tú. ìta ń béèrè kọ́nu ǹjẹ́ mi tú àyà bẹ́ẹ̀ ṣe sọ pé mo mi ò rí àyà tú ṣé mo tú àyà àbí èmi ni mo tú ṣé mo wá rí tú. ìta eléyìí kọ́ ni à ń sọ eléyìí kọ́ lẹ sọ ẹ parọ́ mọ́ mi pé ìrìn àyà tú ǹjẹ́ bèrè lọ́wọ́ mi kí n tú àyà tí mo wá tẹ̀ tú ǹjẹ́ mo tú àyà pé. mo sọ pé kẹ́ ẹ tú kìí ṣe pé bóyá èmi wá tú ìhìn wá rí i tú ìtẹ́ ń sọ ni pé ìhìn rí àyà yẹn tú ẹ̀ ń sọ pé ìhìn rí i tú. kìí ah, ah. ṣe kìí ṣe ìtẹ̀síwájú ṣe é gbà yí pé ìtú àyà fún yín ẹ kọ́kọ́ tiẹ̀ sọ náà èmi ò tú àyà fún ẹ̀yin lẹ tú ẹ wá bẹ̀rẹ̀ pé bóòlà ṣe lè gbé ànábì tóbi bóòlà ṣe lè bàbàrà rẹ̀ ṣé mo tú fún yín àbí ìtú fún yín. ẹ ẹ tú àyà. kí lè wá ń sọ ń bẹ̀ pé ìdí àyà tú sí nígbà tí mo fẹ́ fún yín láti sí pé ànábì ọ̀sálàmù a gbọ́dọ̀ gbá ẹni àti ẹnìkan kan ò tí ì jẹ́ onígbàgbọ́ òdodo àfi tí ìfẹ́ ṣe ti kàdí ìyẹn débẹ̀ kẹ́mi wá sọ bí wọ́n ti ń gbà nẹ́bí tóbi fún yín. ẹ ẹ eléyìí ẹ tẹ kẹ má tiẹ̀ tí ì yẹn ẹ má tí ì yẹn àní pé ẹ tiẹ̀ sọ igbe ẹ sọ pé ìrì àyà tú ǹjẹ́ mo tiẹ̀ tú àyà àti ẹ̀ mú wá ní òṣèbẹ́ lẹ tú nǹkan yín fúnra yín ilẹ̀ fẹ́ fi ṣẹ̀rí ìgbà tí ẹ tú ẹ fa wọ́n ń ṣe òpònú wọ́n ń ṣe òpònú ẹ ṣá ẹ má wulẹ̀ ẹ ṣàfara balẹ̀ ẹ̀yin lẹ fẹ́ mú àyà wá nínú sọ́ọ̀tù fati ẹni sùúrù ẹ̀yin lẹ ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe pa ànábì lẹ́tẹ̀ fẹ́ sọnù tẹ́ ń parọ́ máa tẹ́ ń mú àwọn àdìsù tí ò fẹsẹ̀ nílẹ̀ wá náà. tẹ́ ń mú àwọn àdìsù tí ò fẹsẹ̀ nílẹ̀ wá tá a béèrè rọ́ọ̀bì tẹ́ ẹ̀rí mú wa àdìsù tó jẹ́ dọ̀yìn fò tẹ́ ń mú wa sọ ẹ wá lọ sínú àyà ìgbà tẹ́ ẹ̀rí àdìsù mú wa tó yanjú ẹ lọ sínú àyà ẹ máa wo ẹ lọ sínú àyà ìfẹ́gbẹ́yìn sọ́ọ̀tù fati ẹ fa balẹ̀ ní sùúrù ẹ̀yin fúnra lára yín lẹ́nu mú àyàwó nínú Suratul Fatih ẹ sì ká ẹ sọ pé kí n tú fún yín mo sọ pé ara yín lẹ́fẹ̀ẹ́ fi ṣẹ̀rí ẹ̀yin lẹ́ẹ̀tú ẹ dẹ̀ tú ìgbà tẹ́ tú ẹ sọ pé wọ̀tùwọ̀tìrúhu ipe nínú tíra sọ́fà ipe nínú ìtumọ̀ tí wọ́n fún ni pé ẹ̀hẹ́n kí wọ́n máa gbé ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì ká máa ẹ̀fà balẹ̀ ilẹ̀ sọ pé kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ànábì tóbi kí wọ́n máa bàbá ọ̀rọ̀ rẹ̀ náà so. ẹni kọ́ aya kurani ni tu ẹ̀ ń yẹ fọ́. aya kurani lẹ tu náà ṣebí ẹ tu ṣebí ẹ tu gbólóhùn wàtúwàkìrú yẹn ni náà. Ah, ah mo fẹ́ tó ọ̀rọ̀ yìí kó lè bá yanjú sí kẹ́lẹ́ bá àmọ́ ìgbẹ́ ń ẹnìkan ò ṣàbòsí ń bí ẹ̀yin lẹ́kàn fẹ́ máa dàpọ̀ ẹ̀ fẹ́ máa mú ìrújú sùn fi wọ̀ ni so ẹ̀yin lẹ́tún kan yín ẹ̀yin lẹ́tún kan. ẹ so kìí ṣe pé ṣe rí túlẹ̀ ń béèrè lọ́wọ́ mi ohun tẹ́ ń béèrè lọ́wọ́ mi ni pé bó o la ṣe lè bàbàrà nábì bó o la ṣe lè gbé tóbi mo wá fẹ́ lo ìtú mo wá fẹ́ lo mo wá fẹ́ mo wá fẹ́ lo ìtumọ̀ ẹ farabalẹ̀ mo wá lo ìtumọ̀ wàtúwọ̀ kìrú tẹ̀tú pé ká máa gbé ọ̀rọ̀ ànábì tóbi mo wá lo fi mú àdìsù wá fún yín pé bá a ṣe lè gbé ànábì tóbi rè ká tẹ̀lé ohun tó mú wá fún wa lẹ́sìn mo dídí òsì sínú ẹ̀ ká ṣayọ ọjọ́ ìbílẹ̀ kò sínú ẹ̀ ẹ wá ń sọ yí pé èmi ò rí àyà àtú ẹ ń ẹ eh? mo ti gbọ́ yín. ẹsẹ̀ ń dàrú jílẹ̀ báyìí ẹ máa lọ jàre òpùrọ̀ burúkú lásán òpùrọ̀ lásán ẹ bí ṣe ń parọ́ fa ẹ ah, sì ń parọ́ lójú gbogbo ayé ẹ sì yàrá kuyà báyìí ẹ̀yàn ọmọ sunfi yìí gánà ẹ ah, sì ń parọ́ fa so ó fẹ́ sọ pé wọ́n ṣe ń gbà nẹ́bì tóbi ó fẹ́ fi ṣẹ̀rí mọ́lúdì ipe wọ́n gbà nẹ́bì tóbi ó má dìsà kọ́kọ́ wá ó ní wọ́n mú ẹ̀jẹ̀ ànẹ́bì ó ní wọ́n mú ẹ̀jẹ̀ ànẹ́bì mo sọ pé kó o sọ rọ́wì hadithu fún mi ó rí rọ́wì mú wa ó dẹjọ́ lẹ̀ lọ ọjọ́ lẹ̀ lọ ọjọ́ fún ẹjọ́ gbogbo ẹjọ́ burúkú ìbọn hadithu wa ó rí mú wa èmi mò ń kó tàdísì fún ẹ ní sọ ẹrọ rí rẹ ní sọ ibi tàdísì ti wá fún òun ṣe kẹtẹkẹtẹ o sọ pé umu salama mu ètò anabi àbí sọ́ọ́rì o sọ pé umu aimanu mu ètò anabi mo sọ pé àdísù àdísù dọ̀yìn fún ni ìsinadu ò fẹsẹ̀ nílẹ̀ so o sọ pé o bẹ̀rẹ̀ sí sọ kẹtẹkẹtẹ o sọ pé o lọ sínú suratul fatih lọ mú àyà wa ipe kàmú ẹgbẹ́ anabi tóbi o lọ mú àyà wa o sọ pé kí n bọ̀ tu mo ní rárá ìwọ ló fẹ́ fi ṣẹ́ni ìwọ ni kò tú nǹkan rẹ o sì tú nǹkan rẹ rèé ìgbà tó tú tán mo sì mú nínú ohun tó tú lórí ìbéèrè tó béèrè náà mi pé bóòlù àṣẹ lè gbá ànẹ́bì tóbi ipe sàkúrà ní ìsọba ṣe gbá ànẹ́bì tóbi mo sì mú ìtumọ̀ wàtúwà kìrúwù tó tú ipe nínú sọfúà ipe wọn sọ ipe ká máa gbọ́rọ̀ ànẹ́bì tóbi mo sì fi mú àdìsí wá fún ọ ipe ànẹ́bì sọ ipe la yu'minu ahadukum hatta yakuna awahu tab'an lima ji'tu bihi ẹnì kọ̀ọ̀kan yóò nígbàgbọ́ àfi tí fẹnu rẹ̀ bá tó tẹ̀lé ohun tó wọn ànẹ́bì mú wa ṣé wọ́n wá ń sọ fún àwọn èèyàn yìí pé èmi ni mo ṣe kí ni wọ́n wá ń sọ fún àwọn èèyàn yìí pé ìrìn àyà náà tú ǹjẹ́ mo tiẹ̀ tú àyà fún in the first place ǹjẹ́ mo tú àyà fún in the first place In ìtú àyà fún in the first place ìwọ ló tún nǹkan rẹ fúnra rẹ náà wọ́n ló tún nǹkan rẹ fúnra rẹ so wọ́n ló tún nǹkan rẹ fúnra rẹ mo sì fún ọ láti ìṣòbẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí fẹ́ máa tọ́ ara káàkiri abẹ́rẹ́ nǹkan báwọn eh?